kí ló ní ọ ní yọ ẹlẹ́nu báyìí. bàbá tí mo bá jókòó báyìí gbogbo ara báyìí á bẹ̀rẹ̀ sí ni máa yún mi bíi kí àwọn kíní kan tó máa ń jáde lójú ara yín á bẹ̀rẹ̀ sí ni máa jáde kí má tí ì wọ pátá kan báyìí ní ojúmọ́ kan mo lè pààrọ̀ pátá márùn-ún lójúmọ́ kan. àpò àyè kankan ò sí ọ lóòótọ́ bá àrùn mi bá dáyàn gúnlẹ̀ báyìí èyí ó rò páyé ló ń ṣe wọn ni ibà lásán tó bá gbàyàn mú gbà mí ọ wọn mọ oògùn ọfà kiri ni alọfà ní í ṣe ìṣekúṣe ló bá wọ dojú bó ṣe pé bẹ́yìn náà ó bá ṣe ẹ̀yin tẹ́ ẹ ti mú gẹ́gẹ́ bí òwò yìí ẹ ní mọ̀ lo rọ́bà dáàbòbò ẹ ẹ mọ̀ ní kì í dùn pé rọ́bà dáàbòbò ìkírin rẹ̀ dáadáa ẹ sọ kì í sì ṣẹyọ kan lẹ ń gbé bájé bá wá ń gbà mí ẹ lè mú bíi mẹ́jọ bíi mẹ́wàá lójúmọ́. bàbá ọ̀nà àti jẹ ni a ṣáà jẹun. àní ẹ má jẹun ngbò dẹ̀jẹ̀ pípẹ́ ilẹ̀ ti ń jẹun ẹ máa tọ́ yìí ṣé ìwọ rẹ ni tó ń tajà tó máa dé ṣọ́ọ̀bù tí ọ̀nì gbàǹjọ kan rí ẹ̀yin ìgbà ṣọ́ọ̀bù ti yín náà rí ọmọ mi kan wà tí ó ń ṣiṣẹ́ àgbo aṣíwájú elégbògi ni kò sí irú àrùn ara tí bọ́ba ṣe jẹ́ ọ wà padà wàá sanwó mi. màá sanwó. àwo kájú àwo kájú kò lè lọ mọ́. àbọ̀rú àpò yìí àgbàrá mọ́ àbọ̀rú àpò yìí. ọwọ́ nù lé nìsín ibi mo kó gbogbo àwọn àgbo aṣíwájú sí ọ wàá rè wo ìtí infection flosser wà nù rẹ̀ kọ́ gbé wa èyí tí ọmọbìnrin kan tó wá gbaru rẹ̀ ń jẹta àwọn ẹgbẹ́ alẹ́nu nínú náà ń gbọ́ kalu tí ṣọ́ọ̀bù rẹ̀ dojú ọkọ̀ wá sí i ṣé ti ìfẹ́ san flọ́sà yẹn ọmọ mi aṣíwájú elégbòogi kò síbi tí wọ́n ti wọ́n ara àbúrò rẹ̀ láti ìlú èbó bó ṣe máa ń dì sínú àpò kan rèé oríṣiríṣi lọ́wọ́ àmì sorry akéré kòrò abìjà wàrà rè òun ni infection flosser infection flosser òun ni wọ́n ó lò jù tó bá ti délé gbogbo bọ́ọ̀sì lò ń bẹ lára rẹ̀ kọ́ rèé lò èyí ọtí la fi ń rẹ̀ ọ̀ ní special ọ̀sibàdì bàbá ó ti yé yín ó ti yé mi ó ti yé mi ọkọ tá a máa lẹ everybody. àbọ̀rọ̀ àbọ̀ yóò. ẹ̀kọ́ wèrè ní ọ̀sìn dúró kó sì wọlé. àbọ̀rọ̀ àbọ̀ yóò. ọmọ àlè gbà bọ́ọ̀bá rí bọ́ọ̀bá ṣe rí lára rẹ̀ n ó gbowó mi o ah, ah. n ó gbowó tààrà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kọ́ ọ̀rẹ́ lónìí kọ́ ọ̀rẹ́ kọ̀ǹfàmù bí àṣẹ léèbù rèé lo ìfẹ́ sàn fún lọ́sàn kọ́ padà wá fún lábọ̀ ńrọ̀lẹ́ ọ̀la hmm. rèé lo owó.